ó wà láàrú ọ̀rọ̀ àfẹ́yìn sí ọlọ́ ṣe population lónìí lọ́nà yára tí ó ṣe rí rẹ̀ mẹ́ta parí ashik alisa aif ọmọtayo sáàmù ẹ̀mọ́ ẹ̀dá ẹ̀mọ́ tó bá ti fẹ́rí tó ń bọ̀ sórí tó ń bọ̀ ẹ̀wá dá ẹ̀mọ́ àwọn apá ti ẹ̀hẹ́ nígbà apá ti bí o àwọn apá ti bá ṣàlùmọ́ dáadáa ọ̀lọ́lá ìlàhẹ̀lá tẹ́lẹ̀ èèyàn láàárọ̀ ọ̀gọ́rùn tó ṣe ní ọ̀gbọ̀n náà àwọn tí a bá ní question ẹgbẹ́ kí àná èyí gbọ́ sí ọwọ́ ìmọ̀gbà tí ẹ dáwọ́ wọ́n á gbọ́ ẹgbẹ́ ẹ̀ẹ́dì olùròyìn ṣe ẹ̀lẹ́ pé bóyá ìwọ̀gbọ̀ fúnfún pé ọ̀wọ̀ kékeré ni wọ́n lè jẹ́ bá a tẹ́ ọ̀rẹ́ tó ẹ̀tọ́ nípa ìwọ́n tó wá pọ́lì ìpele ìwọ̀n tó rẹ̀. Dam ah, alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa bashi. Yóò gbà lára nǹkan tó jẹ́ ọ̀rọ̀ yẹn tí Mùsùlùmí gbọ́dọ̀ ṣe. Bẹ́ẹ̀ ni ọlọ́run ọba Subhanahu wa ta'ala a ní kí ẹlòmíì kó dàgbà ó kí àwọn àrùn ìwọ̀n funfun kó lè máa jáde níbẹ̀ ni ẹlòmíì náà lè rí kò ṣe kó lóyá ó ti dàgbà ṣùgbọ́n náà wọ́n subhanahu wa ta'ala ní kí ìwọ̀n funfun tó ti jáde lára rẹ̀ sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ ṣe kó lóyá ó lè ti 50 jù bẹ́ẹ̀ lọ tó ṣe pé àwọn ẹranko díẹ̀ díẹ̀ àdàbí wọn kún fún díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀ máa rí bí ọmọ rẹ̀ irú ẹni tànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n lè ka iye wọn funfun tó ń bẹ lórí àdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Anas rẹ̀ àti ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní máa ṣe fún ẹni tó bá wù ú ẹ̀rù rẹ̀ ṣùgbọ́n kókó ni wípé kí ẹ̀dá wọn mọ̀ sí yìí èyí tí ó jẹ́ ọ̀ràn yẹn ni àtẹ̀yìntọ́ ọmọ ọba fún lókun ẹlòmí kò ní ọgbà oníkàtà àwọn ọ̀rẹ́ wa tí mo sọ pé ọmọ òkú náà ní ìmọ̀ púpọ̀ díẹ̀ ló wà ní ìjẹ́ ọmọ òkú ní ìmọ̀ púpọ̀ so ẹ̀bùn ọlọ́wọ́ bá ní ìtọ́lọ́wọ́ bá fún ẹ̀ka ìgbòho so ṣùgbọ́n kókó ní pẹ́ni tó bá ní ọ̀ràn yẹn kó fi ilẹ̀ kó mọ̀ mọ̀ fà náà kéèsì tí afárá bẹ́ẹ̀ kéèsì ọ̀tọ̀ nítorí kó lè mọ́ wà rẹ́líbáǹtì máa ìjòkó ti àwà yìí ká sọ wípé lápájápá ìwọ̀lọ́wọ́ bá kán parọ́ ìwòkùn ló ti ń bẹ nínú ìgbà ẹ̀rùn àbí nínú ẹlẹ́tì àti àmà àti àdìbọ̀tẹ́yìn ṣẹlẹ̀ sí pé wọ́n fi irúfẹ́ iṣẹ́ rẹ̀ ṣẹlẹ̀ lórí ẹ̀sìn ọlọ́wà rẹ̀ Ẹgbẹ̀rún ìdùnnú ní àwọn tí wọ́n sì ń fún àwọn ìṣẹ́gbẹ̀ jẹ́ ẹ̀rọ àti yau da ne ko an ya faɗa shi kuma ko wani da ake sai kawai ne shi yake wani suna da wani da kike kan kula da nan a cikin juma ne ten party eléyìí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá ọ̀dọ̀ ọmọ báyìí kò ní ṣe nǹkan tí wọ́n sọ pọ̀ sí i bó ṣe ní pé mọ́ra bí alimam ahmed ayo rahmatullah àwọn gbà yí pé irun júmọ́ àsìkò tá a mọ́ sí irun ẹ̀jì náà ni ó ti bẹ̀rẹ̀ náà àwọn àṣàrò kan wá láti ọ̀dọ̀ àwọn sahaba tí ó sọpọ̀ ti ilé yìí bákan náà àwọn àyífà náà wà muhammad sallallahu alaihi wa sallam náà wá muslim muslim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe yí wọ́n lè tú ní tuntun tí ó àgbé ìtàwọn sọ̀hábà yìí sọ wọn ló gbé pé àwọn àfáàbí ṣe kàràbá ní alẹ́ rahmatullah àwọn bá rí pé àìsí bẹ́ẹ̀ni ara àwọn àfáà ní tí wọ́n sọ fún wa pé ààrẹ kì í bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀rọ agbọ́rọ̀ owó àwùjọ tá wà náà ní tí ó wà operational lẹ́ẹ̀ ẹni tó wá ní òun fẹ́ máa ṣerú nǹkan bẹ́ẹ̀ láwùjọ wa ń bí ó gbọ́dọ̀ wo pé táwọn èèyàn yìí gbọ́yé nípa ọ̀rọ̀ súnmọ́ ó pọ̀ ní àti ẹ̀rẹ̀ ìgbé bó ṣe pélé ikú ó ti mọ̀ báwọn èèyàn pa wàhálà ní lórí so láti kún ní tó fọ́mọ̀ ní ìṣe sí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam òun ni kó máa kí ìrun júmọ́ ní ẹ̀yìn tí ẹ̀yìn zawal ní àsìkò tá a mọ́ kí ìrun zó yìí ni ló pọ̀ tí àwọn àdìsí rẹ̀ pẹ̀lẹ́ so àwọn àdídì kọ̀ọ̀kan náà lè tú sí káàkiri fọ́ zawal gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ̀nà àwọn àtàrù kọ̀ọ̀kan látọ̀nà àwọn sàhábà kọ̀ọ̀kan ohun ilé ìrìn rẹ̀ bákan náà mọ́jáde Imam Ahmad ilé iná ohun lọ lọ́dọ̀ wọn ṣùgbọ́n àwọn náà gbà pé tó dájú kò ní káàkiri ní àsìkò zawal so káàkiri ó ti yẹ ẹlòmí ní láìkí kó mọ mú àwọn nǹkan tó strange strange wá sọ́rọ̀ táwọn èèyàn ṣáà máa nǹkan tó strange ká ṣe nǹkan tó strange sáwọn èèyàn ti káwọ bàtà wọn mọ́ṣáláṣí káwọ́ lọ sí kírun ní mọ́ṣáláṣí àwọn ẹni kí súnà nípa lè kírun mọ́ṣáláṣí lè kírun pẹ̀lú bàtà a lè kírun pẹ̀lú bàtà a lè kírun mọ́ṣáláṣí pẹ̀lú bàtà ṣùgbọ́n mọ́ṣáláṣí ò ṣe mọ́ṣáláṣí tí wọ́n rọ́ọ̀dì àbí tí wọ́n rọ́ọ̀dì ṣé ìdí wọn táì làbí ìdí wọn táì mọ́lọ́sí ànábì sọ̀rọ̀ bá abala fún alẹ́ táì jùmọ̀ ìyẹ̀pẹ̀ náà ló wà mẹ́ tó tó bá wọ bàtà kò ṣe kankan ṣùgbọ́n ó fẹ́ mọ̀ sí pàtàkì mu látòjú oṣù bẹ̀rẹ̀ súnmọ̀ ẹnu yàrá ti fi ẹnu gbẹ wọ̀lú gbalẹ̀ wọ̀lú lẹ kápẹ́ẹ̀sì síbẹ̀ máa fi yẹn kí mu bọ́ bàtà lọ́lẹ́ kí mu mọ́ṣáláṣí jẹ̀mọ́ ṣùgbọ́n kó ẹgbẹ́ mọ̀ fi bàtà kí òun ló lè jẹ́ láìpá wá rí ti sónà àti bàtà kí òun nínú mọ́ṣáláṣí ó tún mọ̀ sí pé òun fẹ́ fa wàhálà ẹ̀ so kọ́lọ́ ọba tí ó ṣàlọ́wà ọlọ́wà ẹ̀ ẹni tó sọ wípé sónà tó òun gbé séjì kalẹ̀ tó bá ti kó fẹ́ lè jù òun ó gbé jù sílẹ̀ ọ̀rọ̀ burúkú ni kí ẹni rẹ̀ sọ̀rọ̀ so aláìmọ̀kan ni yọ àgbà wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ tó bá ṣe pé àwùjọ tí àwọn olórí rẹ̀ tí wọ́n lo òfin ọlọ́wọ́ bá ní yọ àgbà wọ́n tún bá wí fún pẹ̀lú sọ rẹ̀ nǹkan yẹn tó bá insist lórí rẹ̀ ní yọkáfà wọ́n pèsè rẹ̀ ṣùgbọ́n torí pé àìmọ̀kan ló pọ̀ jẹ́ rẹ̀ ló jẹ́ pé iṣẹ́ àwọn àbá pọ̀ tí wọ́n ṣe ẹgbẹ́ lóbi tí ó sọ̀rọ̀ báyìí lẹ́wọ̀n pé ìwọ náà ní pèrè mùsùlùmí bọ́lọ́ tó ń sọ yìí so èyí nípa lẹ́kùn wọn kébèrè rẹ̀ èyí ó pe àkíyèsí wọn dé kan mọ gravity nǹkan sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kọ́lọ́ wọn kí ó ṣàánú wa ni ọ̀rọ̀ burúkú kò ní kí ènìyàn sọ jáde lẹ́nu so súnà àkóyè nǹkan tó le jù nǹkan tó ń mú súnmọ̀ lé lójú wa onígbòrí pàwọn sáńtàkù wá pọ̀ káyí kí gbogbo àwọn èèyàn tàbí ọmọ láwùjọ ní ìṣẹ̀mẹ́rẹ̀ lájọ́ ń ṣe súnmọ̀ orí ẹ̀kọ́ ni ṣùgbọ́n bí tí wọ́n ti fẹ́ dúró déédéé ìwọ nísìn owó fẹ́ jẹ ìbá àwọn èèyàn tẹ gbẹ́jọ ṣòwò àwọn ń jẹ ìbá yóò jẹ́ kí wọ́n mọ àti ẹ̀mí tó lérè yẹn láàrin wọn èwo ò fẹ́ ta tẹ́tẹ́ àwọn èèyàn tẹ́lẹ̀ sínú tẹ́tẹ́ títa tó wá sọ fún ọ pẹ́lẹ́ yìí ò dá wọn a máa wò pé sọ́kọ̀ lẹ́ pé dá mọ́gà ṣe wo àdẹ́wà Muhammad sallallahu alaihi wa sallam ni sábàbù mọ́ àkọ́rá ọlọ́ni wọ́n pè ní kí majnun wọ́n pè wé tí n kọ́lọ́ máa sọ pé kí máa ń tẹ̀lé ní ìmọ̀jọ́ wọn bí kàbí majnun fún wọn dàdé kan máa sọ nǹkan sọ òjì rèé àbí tí mo sọ sí ni wọ́n ní ah, sáàhì aláfàbí ni o gbogbo àwọn ọmọ wa tán tẹ̀lé ó tàbí wọ́n ní pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ̀ tó lè tó wọ́n tẹ̀lé ẹ̀wọ́n tẹ̀lé sọ̀rọ̀ ní gbòsùsùn wọ́n ní káàmì ẹ̀rí àdífáàní bí wọ́n ló ń sọ àwọn òmùkọ́ kankan wá fún yìí àdífáàní sọ wọ́n pè ní oríṣiríṣi orúkọ ṣùgbọ́n tó bá ti ń pè ní orúkọ yẹn ọlọ́wọ́n bó ń mọ̀ fi ọkàn rẹ̀ balẹ̀ òun ṣe bẹ́ẹ̀ òun ṣe bẹ́ẹ̀ òun ṣe bẹ́ẹ̀ olóòpọ̀ tó jẹ́ pé àfáà tó lóun ṣe wá àti tó ẹ̀spẹ́ẹ̀tì pé àwọn èèyàn ó kàn wọn nífẹ̀ẹ́ wọn wọ́n ṣe ń gbé mílíkì wa ni wọ́n mọ̀ gbé bọ́m̀bìtà wa eléyìí mọ̀ gbé mọ́tò wa èyí mọ̀ gbé kò tí ì ṣiṣẹ́ ọlọ́wọ́n wa pípa Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó sọ nǹkan tí ó táwọn ará mẹ́ta lọ́rùn ni ẹni tó pé fún ara wọn náà ń pè ní alamíìn olùkọ́ kankan ẹni tó náà bá kó trọ́ọ̀kì sọ́wọ́ rẹ̀ bó ṣe kó fún náà ni wọ́n bá kò ń ṣe pọ́pọ̀lọpọ̀ máa ń ṣe pé kí n lò ó máa máa dá padà níta bó ṣe gbé kí náà ni wọ́n ṣe gbà nǹkan wọn padà ṣùgbọ́n jọ́ tó sọ fún ọkọ̀ òjìṣẹ́ ọlọ́wọ́n wa lòún jẹ́ sí wọn tó ní nǹkan bá yóò da ilé yóò da ọlọ́wọ́n bó fẹ́ nǹkan báyìí ibi tó ti fi tó wà lábẹ́rẹ̀ náà ẹni tó kọ́kọ́ tako ẹni tó jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó kọ́ tako ó ṣe àtakò lásán ó bí ègbè pé fún ni tábà lákàyà Muhammad oníjà fún ẹrẹ Muhammad adé alájà máa dáná ṣé kan fún sọ tó sáré tó ń kó wa lọ yìí ọlọ́run máa ń dá padà fún padà nígbà tí tàbà tí yáda àdìlá àbí pátábà máa àgùnà àdìwò máa lè máa kábà fàyàsílánà rẹ̀ ń dá tàlá àbí وامرأته حمالة الحطب بأمر من مسج ọlọ́wọ́ bá dá padà fún so kápá kàmọ́ owó tó ń gbéṣọ́ ọlọ́wọ́ bá dá nínú nǹkó mọ́ rọrùn tọ́rùn bá ló rọrùn ó rọrùn ní o torí pé kí àwọn tí wọ́n jẹ́ ọ̀tọ́ òdodo wọ́n pọ̀ sàdẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam pẹ́ ní al-amin ó pọ́n tí ń di orúkọ rẹ̀ bí kí ni fáhìm káhìm majnun abdul àwọn tí wọ́n á tà oníkọ́ tún wọ́n tún sùn ní wọ́n tún fi tọ́lọ̀ wọn bá fi dán owó tó fi gùn ẹgbẹ́ kò ní ọmọ ọkùnrin tó ṣẹ́kù wọn lẹ́ni tí ó lẹ́yìn wọ́n tún fi bú ọlọ́run bá ní ìmọ̀ṣẹ́ ní ẹ̀ka wọ̀n áfà so kí ẹ̀fẹ́kì tó ń ṣe wá sí àwọn èèyàn ó máa nífẹ̀ẹ́ wọn máa nífẹ̀ẹ́ wọn kò serious eléyìí ló máa mọ́pọ̀lọpọ̀ àpá compromise yóò máa sọ táwọn èèyàn fẹ́ gbọ́n torí pé kí ni ó fẹ́ kán nífẹ̀ẹ́ o nígbàdé gbọ́dọ̀ ṣe ni pé dúó lórí ìtọ́lọ́wọ́n ọba tó fàtẹ́kì kama omi ìtawọ́ máa ń sábà wọ́n láti tẹ̀ra o iná omi máa ta àmàlú ní ọ̀sán wọ́n láti tẹ̀ra kánú lẹ́lẹ́ nínú ọ̀dọ́lá mú pàtàmọ́sà fún un náà ìyẹn gbọ́dọ̀ dúó lérè wọ́n náà máa ṣọ́rẹ́ ṣé mi ti ṣàṣejù ní ṣé lè ti mo sọ ṣé o ṣe nǹkan tí o bá mú yíò náà máa wò kò ṣe pé kí ni kí ẹ̀rápá mi bó ní ṣe wà bí ìṣẹ́ àwọn èèyàn gbá lórí rárá àwọn èèyàn gbá kí lọ́kẹ́ pẹ̀lú bí àwọn èèyàn gbádùn ẹ̀ ó jẹ́ ṣúgà ní àbẹ́wò àbójẹ́ fíìmù ìwọ́ sọ tó jẹ́ òdodo tó fẹ́ sọ ìtúwọ̀ kan dé kí àníyàn rẹ kó mọ́ bẹ̀rí pé ó ṣàṣejù ní tó ń sọ ìtánẹ́bí mú wọn náà ló ń sọ ṣòkòjọ́ mi ẹ̀ ṣe jẹ́ àádùsùn pẹ̀láwọn èèyàn báwọn èèyàn ó máa so oríṣiríṣi àwọn nǹkan ìṣòkóra ìlòmí ìgbà wọn lè lẹ́ lóko wọn bẹ́ẹ̀ máa wà nẹ́bẹ̀ẹ́ lọ́wọ́ bá tápá gẹ́gẹ́ bá lọ́wọ́ bá ṣe sọ nínú àlùkò àmìkẹ́rù tó kò yẹ bó ṣe jẹ́ ọ̀la wà náà. oníbẹ̀rẹ̀ mi ò wà ní program kan àbáwa ọmọ bí wọ́n àwọn méjèèjì náà ni wọ́n jọ kó sínú kú fún àtàfà àtọmọ kéwù ẹni tó ń pè ní ọlọ́run tó náà náwó lórí péyàn kan tó ń lọ́lọ́ kọ́ wa kó ṣàánú wa ẹ̀mọ̀ kan orin ilẹ̀ gan èèyàn kan jọ kan ó wo àfá rẹ̀ wá yìí ó yà wo ní ànábì ní ìjọ ànábì lọ ẹni táwa mọ́lá náà bí wáyé léyìí àfáàní ó rẹ̀ sọ ìpè káì ló mọ̀ sọ rẹ̀ mọ́ ànábì ń kọ̀rẹ́tì ọmọ ọdún bíi méje mẹ́jọ tó ń sọ ìpè wà fínà Rasulullah ìyàlá mọ́fì rani ànábì ń bẹ láàrin wa tó mọ̀ ní tí ó ṣẹlẹ̀ lánàá adọ́la ànábì ń sọ pé dàí àdàmọ́ sọ lé mọ́ ọmọ kí ń yin àpá rẹ̀ pánẹ́bì tàwọn ilé àpá rẹ̀ dákẹ́ ó ń wò ó ká lè àwùjọ tí a ń bẹ̀yìn sọ ìkan náà ó bẹ́rẹ̀ ó bẹ́rẹ̀ lóyìn èèyàn kan náà àwọn àbá ni ó ní lágbájá mi ìfẹ́ dárúkọ àbá tó dárúkọ ó lẹ́ni tí ò bá mọ̀ wọ́n lú epo yìí ẹ̀yìn ò ṣe yẹn ìkan náà olówó wájú wọn kalẹ̀ ìyẹn máa ń ṣàwàdà díẹ̀ rẹ̀ ìyẹn ní àbá ẹni tó dárúkọ ẹ̀mí ìmọ̀ èèyàn lẹ́ni sí <laughs> èèyàn ni mí and borrow I'm going to jina sí النبي صلى الله عليه وسلم قال لا تطروني كما اطرت النصارى ابن مريم انما انا عبد فقولوا عبد الله ورسوله اي صحابي اي برو جنا يبرو ما نصارى شيء يوم مريم اي ولون لي اكتب لي ولون الله يكتب رسول الله وتي يا نبي تا ثم النبي كشكوني على علم òun ikinika kìíní kan òun lélẹ́ agbọ̀nà jìnà sí kẹrẹ ká máa ti sọ àwọn èèyàn tí wọ́n tó ipò àwọn sàábí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam so kọ́ ọba kí ó ṣàánú wa so ìkíní kejì wọn lọ kó sí kúrò ní ìyẹn tẹ̀yìn kò rí ní tàbá ní ṣe sùúrù kan tó pé orí ẹ̀bẹ́ ń kéde kò ní ìdí yẹn àbí bá ní evidence pé ó torí pé wèrè ní wọ́n ti gbé kálámù kúrò fún ṣùgbọ́n lórí òun ò gbé a àwọn orí òun pé ó wá ń tẹ àfá rẹ̀ lọ́lọ́run àtìfìrí ni kìfìrí ni kò ní ìdíká ẹ̀ṣẹ̀ mọ́ kó ti evidence fún ṣùgbọ́n bẹ́ẹ̀ pé wọ́n ti já wèrè ní so irú yẹ èyí ó fi ilẹ̀ so wallahu a'lam Ṣé a lè sọ fún kílẹ̀kùn pé ọmọ ọlọ́run lè ní kí lè fi pàtàkì àti pé èèyàn lè máa wọ́n pé pé á kó fún ọjọ́ kan tó máa fún ó padà tó bá ṣe yí ọmọ. Ìjọba tó wà sí ẹni tó kú lórí ìdìbò, ṣé a lè sọ fún kílẹ̀kùn pé ọmọ ọlọ́run lè náà mi lórí ìbéèrè tí àwọn èèyàn sábà máa fa púpọ̀ yìí ẹni tá a bá ṣúọ̀ pé ó kú kèfè rí ni tá a ṣúọ̀ a sọ pé kí ọmọ ẹlẹ́ni ó ní àdíìsì kan tó wá tí ọ̀pọ̀lọpọ̀ àbágbà kó lọ́láfíà náà sàrẹ́sọ́lá àsálám ó ní àìsùn máa mara tàbí kọ́bìrì nìyà tí o bá gba sàárè kìfìrí kọjá fún onírò pé kiri yóò wọ̀nà fàdíkì yìí fi ń rìnlẹ̀ pé a lè pé kèfèrí tá a ṣú ọ̀pọ̀ kú ní kèfèrí a lè sọ pé yóò wọ̀nà ṣùgbọ́n nǹkan tó kàn ṣẹlẹ̀ ní wípé kéèyàn avoid as much as possible èèyàn sọ pé lágbájá ọmọ lágbájá yóò wọ̀nà can avoid as much as possible torí the kí possibility pé kí ẹni yẹn ó kú ní mùsùlùmí ń bẹ̀ tí wọ́n tó ṣe pé kéèyàn ṣúọ̀ pé tí mo mọ̀ láti lórí ẹni yìí nígbà tó kú ó kú ní ipò kékeré so eléyìí kò sí nǹkan tí ní òbúrú ń so orísìí táwọn àpá àwọn bí kọ́ṣọ́nù ń gbà ní ilẹ̀ ni pé ó lè kọ́ ṣe é ṣe kó ṣe pé ẹni ẹ̀ kọ́ ṣàhádà kó tó di pé ó jáde láyé káwá rẹ̀ lè mọ́mọ́ wọ́n lọ pé kí a mọ tí ẹni yẹn kúlé lórí yìí kèfè ní la mọ̀ ní tẹ́lẹ̀ a lè mọ̀ pé n tó kúlé lórí yìí òun náà ni ta mọ̀ lé lórí yìí so kò sí nǹkan tó burú níbi ibẹ̀ yẹn ni bákan náà ká sọ pé ìyẹn kan tá ní mùsùlùmí yóò wọ àlùjànnà náà so yẹn náà tí a gbọ́dọ̀ ṣọ́ra fún ni tìyẹn ti ẹ̀ tún léwu ju ti àkọ́kọ́ yẹn lọ sotori pé kí ni alimọ́mọ́ ti ẹnu yẹn náà tó ṣe àbí tó di ọkàn kó tó di pé ó kú yìí sọ á sọ pé àwọn mùsùlùmí gbogbo mùsùlùmí ó wọ àlùjẹ́nà ṣùgbọ́n lágbájá ọmọ lágbájá tó jẹ́ mùsùlùmí yóò wọ àlùjẹ́nà ìyẹn agbọ́dọ̀ gbìyànjú àti avoid it a tọrọ àjẹ́nà fún òṣèré agbára kí pé ọmọ àjẹ́nà ni ẹni tá a bá mọ̀ pé ọmọ àjẹ́nà ni tá a rí tẹ́kì fún ánàbí ṣe sọ Abubakar fi janna Umar fi janna Usman fi janna Ali fi janna débi àwọn tẹ́kì sí al-ashara fi mubashsharun fi janna àtàwọn míì bẹ́ẹ̀ tánàbí dárúkọ ikọ̀ fọwọ́ sọ̀yà fún àwọn yẹn náà tó pọ̀ pẹ̀lú jẹ́nẹ̀ ni wọ́n. then àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọba jẹ́nẹ̀ ni wọ́n á sọ generally bẹ́ẹ̀ gbogbo mùsùlùmí ó wà jẹ́nẹ̀ á sọ generally bẹ́ẹ̀. so ká ní lágbájá ọmọ lágbájá tó jẹ́ mùsùlùmí ọmọ àjẹ́nẹ̀ agbọ́dọ̀ jìnà sí ìyẹn ju bí a ṣe gbọ́dọ̀ jìnà sí sí ẹni tá a mọ̀ kò ṣe pé àdẹ̀mọ̀ pé táwa rí o òní pé tó kú lé lórí tó náà ní ilé pálábí lọ tàbá lo àjíṣì tí a sọ yẹn ọláwà náà ìdáhùn lẹ́yìn tí mo bá ṣẹlẹ̀ pé arákùnrin kan tó jẹ́ ọ̀gá tí wọ́n wá gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti dá tó bá ẹ̀ tó wọ́n dẹ̀ sọ wípé kí wọ́n bá kú lórí àwọn bàbá yìí ìyá ń lọ fún yàn lára ikú wá ń bẹ̀rù ìyá ọmọ ọ̀dà bá fún ọ̀dà wá ná ẹ̀yọ́ mọ́ mi tó bá ti kú ẹ̀dá lọ fún mi kẹ̀ wá mú irú ọ̀sìn tó bá ti bá lè wá sọ̀rọ̀ àwọn sàárè ẹ̀dá kò ṣe ọlọ́gbẹ́. láti kí ẹni yìí sọ àti ẹni tí wọ́n béèrè béèrè nípa rẹ̀ tó sọ yìí àti ẹni tó ṣerú ẹ̀rí ní àwọn àsìkò tó wá ní fásitì anábíwá Muhammad sallallahu alaihi wasallam tí anábí narí ti ìṣẹ̀lẹ̀ fún àwọn sàábé so ní ìlà anábí tó fàhàrìkóní ثم اسحقوني ثم ذروني في البحر والبر قلت البر ẹjọ́ nínú ẹ̀sùn mi lẹ́yìn ẹlọ́mí ẹ wá lọ mi tán ní ẹ̀fọn mi sínú odò ẹ̀fọn eérú mi sínú odò ẹ̀fọn sórí ọ̀dẹ̀ ó ní láì kọ́dàrà aláyé ọ̀rọ̀ bì tọ́lọ́mọ bàbí bá gbá mi mú àyò àgbìbá nẹni àdábá má àgbàbọ̀ àhàdàn ẹ̀rọ àìrẹ̀mí yóò jẹ mí ní àtúnṣe pé kò tìyàn kárí sọ̀nàbà Muhammad sallallahu alaihi wasallam ó ní ọlọ́run bá wá pa odò àti ọ̀dọ̀ láṣẹ ike kí wọ́n kó gbogbo tí wọ́n gbàgbé ọlọ́run wá ní kó di èèyàn padà ọlọ́run wá bèèrè lọ rẹ̀ pé ilé ẹrú mi má amálẹ́ka náà mọ̀ sọ́nà àtà kí ló mú ẹṣin tó ṣe yẹn òun gan fún ẹrú bá ìgbà tó rí pé kí òun gbó òun ọlọ́run ọba sùpánà ọwọ́ dáadáa ó wá ní kàṣíyẹ́tù kàyà ọ̀rọ̀ mò ń sá fún yàrá ọlọ́run náà tó rò pé tóun bá ṣe nǹkan ẹ̀yẹ òun ó mórí bọ́ ṣùgbọ́n kò lè mórí bọ́ ti yọ ọlọ́run ọba àti tọ́lọ́run bá fẹ́ ṣàforíjì fún olóko ọlọ́run wá nítorí pé ó bẹ̀rù ìyá mi ìyẹn náà kọ́tà fàtúlà mo ṣe àforíjì fún ẹ so tó ń bọ́ ti jẹ́ pé in tó fíìl bẹ́bẹ́ yọ́ ọlọ́run lè mọ́rọ̀ òun yẹ gẹ́gẹ́ fún ẹ̀ ní ṣírkù ní kófù ṣùgbọ́n àwọn nǹkan inú òpó sí ní ti àìmọ̀ kan so ọlọ́wọ́n bá ṣe àforíjì fún un so lóbi jẹ́ wípé ààkì ń sọ fún ìyẹn pé kò lè rí àforíjì ọlọ́run ẹlòmíràn ní mo ti ṣẹ̀ báyìí mo ti ṣẹ̀ báyìí káwà sọ pé àà ilé ètò ṣe iná ló ń lọ́sọ̀ sọ bẹ́ẹ̀ ìwọ́tò rẹ̀ ń na dáadáa náà tó ṣe dára òun kí òun ṣe gbogbo ẹ̀ mọ́jọ rẹ̀ lójú ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ kánàbí nàrẹ́tì ni ẹ̀yà tó mọ́ ń dúró déédé tó ń ṣe dáadáa ó wá lé èèyàn kan tó wù ú dúró déédé ìyẹn tó wá ń sọ fún yanu fún nílẹ̀ tó wá sọ fún jọ kan pé à báyẹ̀ sí ọláhùn làkà ọlọ́run wo lè ṣàforíjì fún ẹ ọlọ́run bá subhanahu wa ta'ala ó wá ìtàlẹ́ni tí ó ń fọwọ́ sọ́yà tó búra pẹ̀lú mi ọlọ́mọ ọba ipe ni ìyí ṣàforíjì fún lágbáyà ọ̀gbàfàtúlá ẹni tó nínú ìyí ṣàforíjì fún ìmú wà àbọ̀tún àmàlà iṣẹ́ tí wọ́n ṣe tó ń ju ẹ lójú ó ti fi rí yá ó ti fi kún iṣẹ́ yẹn ni ó ti rí rẹ tán mo bá gbogbo iṣẹ́ yẹn jẹ́ sọlọ́gbẹ́ agbọ́rọ̀ farabalẹ̀ ní gbogbo kẹta máa ń ṣe à ń dé káwé yẹn já kán mú náà kúrò ní àforíjì ọlọ́run ọba يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تكنسوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ọlọ́wọ́ bá ní ẹ̀yìn ẹrú sí ni kẹ́ ti ṣàwọn àṣemọ́ṣí ẹ má dákẹ́ mù náà níbi orí ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá máa ń ṣe àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ so èyí ó ṣe kí ni yóò wá àforíjì ọ̀sọ́dọ̀ ọlọ́wọ́ bá tẹ́ni bá dẹ̀ ṣe ń bẹ láyé in tó bá gbà lẹ́tọ̀ọ́ ẹlẹ́tọ̀ọ́ tó bá mọ̀ wọ́n ó dáa padà dandan kọ́ ni kó lọ sọ wípé mi mo gbà nǹkan báyìí kó wọ́nà sí èdè padà àmì pé kí òun náà ń túbá nìyẹn ṣùgbọ́n ká ní lẹ́mìí pé a máa ṣẹ̀wọ̀n ìwà àbàjẹ́ àgbáwọn èèyàn lójú wa ṣeré ta bá ṣe tán a lọ túbá eléyìí lára ọ̀nà tí sọ ìtọ́hùn tó máa fi gbà ọ̀yàn mú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti níwà níyàn báyìí ṣùgbọ́n àwọn ọkọ ni wọ́n padà dúró láti túbá ọlọ́mọ bá gbẹ ní wọn ṣíwájú kí wọ́n tó lé opportunity àti túbá so eléyìí àgbọ̀dọ̀ gbọ́yé ìta bá mú ní ètò ẹlẹ́tọ̀ọ́ kánúyànjú àti dá padà èyí tá a bá rí pé kò ṣe é dá padà bí àmọ́ wọn tá a ti gba ṣàbòsí fún káti sọ́lọ́kọ̀ pẹ̀lú ẹ̀yìn orúkọ àwọn ẹni wọ̀nyẹn ni kọ́lọ́mọ subhanahu wa ta'ala kò ṣe àforíjì fún ìkọ̀kọ̀ wa subhanaka allahumma bihamdika Ẹgbẹ́ Náà ẹni tí òun jẹ́ Mùsùlùmí tí òun bẹ̀ Ìsìláàmù ṣùgbọ́n ìyá rẹ̀ kìí ṣe Mùsùlùmí. Àtọ́ wá ṣe pé ó ní àwọn tí wọ́n bò ìyá rẹ̀ mẹ́lẹ̀ nú ẹ̀sìn kan wà nǹkan ní òkun òun ni. Ṣùgbọ́n pẹ́ pẹ́ kò sí àwọn tí ó bò ìyá rẹ̀ mẹ́lẹ̀ so yóò bo ìyá ẹ̀ mọ́lẹ̀ torí pé òkú ìyá ẹ̀ òkú ṣe òkú ẹran bẹ́ẹ̀rẹ̀ ọjọ́ kú ní àní ìpínlẹ̀ kó rọ́ọ̀tì sójú títí a padà palẹ̀ bẹ́ẹ̀ náà ni so bẹ́ẹ̀ náà lẹni tí ó ṣe mùsùlùmí tó bá jáde láyé àní a padà sí pé a bò mọ́lẹ̀ ni sọ́bá láwọn tó kọ́ jẹ́ kéde ibi tiẹ̀ tí wọ́n ṣe ní ìlànà wọn a fi rẹ̀ wọn ṣùgbọ́n tí ò bá àáṣìkí ààbò òkú rẹ̀ mọ́lẹ̀ náà ìgbà tí àbútọ́lì tó jáde láyé àní tó ṣe mọ́ àbútọ́lì jùlọ mánàgbà Muhammad sallallahu alaihi wasallam ó ní ya Rasulullah ilé iṣẹ́ ọlọ́wọ́ bá inna ammaka ash-shaykh Abdallah qannat ọkù rẹ̀ tó ṣe àbútọ́lì tó tó ẹ bàbá àgbàlagbà tí ó sì lórí ìlànà ó ti kú ó Sallallahu alaihi wasallam lẹ́yìn lọ bù mọ́lẹ̀ ṣùgbọ́n tó ẹgbẹ́ nǹkan tẹ́yìn yẹn gbà lérò pẹ̀lú kó wọ́n nígbà attention rẹ̀ ni pé àwọn owó kan tí wọ́n dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti lè fi ṣe wíìkì rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí kò والله أعلم سبحانك لا إله إلا أنت أستغفرك وأتوب